You You know. How much? Irọ́ o. Yóná, àwọn kìnìún níṣẹ́ tó ń ṣe lọ́dọ̀. Ẹni bá fojú dòórí diwa àmì àtẹ́gbẹ́. Àní túlétúlé tọwọ́ bòkú lójú ni mí sẹ̀, Oh, believe. You know. Ah. àwọn my yẹn What's ti gbé kámẹ́rà yẹn síbẹ̀ náà mo fẹ́ gbọ́ bó ṣe ń dún gbé síbẹ̀ dá gbé sójú bẹ̀ kọ́ gbọ́ bó ṣe ń dún gangan ẹ̀yà afilẹ̀ ó lè níṣẹ́ tó ń ṣe. olúgbòde àrẹ̀mọ̀ òun ló ń ta ilé nínú tàyẹn. olúgbòde àrẹ̀mọ̀ ṣòro ojú ayé.